òní ni jímọ̀ ọjọ́ ńlá òní ni jímọ̀ ọjọ́ olóyin òní ni jímọ̀ alálùbáríkà today is friday ẹ jẹ́ ká lọ kírun o asalaamu alaykum wa rahmatulahi eléyìí la kíra wa oníkíkí ọlá kíkí ọlá gígídé ẹgbọ́n náà láì máa kíra lọ́jọ́ gbéde ẹni kílá wọn àmọ́ sọ pé ẹ wò ó gbogbo wa náà ni ó látàrí pé ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí lónìí láti rí ọjọ́ jímọ̀ èyí tó parí oṣù tá a wà yìí ẹ wò bó o ní o kí alẹ́rẹ́dẹ́ tá a ní mú un wá fáyọ́ o òun náà lọ́ọ́ kíkà ṣe mú ọpẹ́ ìyìn ọlá wá fún ọlọ́run ọba èyí tó fún aláǹfààní lẹ́ẹ̀kan sí lónìí láti rí ọjọ́ ìlà àti àlàáfíà sẹ́ẹ̀ lọ ilé ni ó sì di dandan ká lọ sẹ́ẹ̀ sì gbàdúrà gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà bó o ní sẹ́ gbàdúrà fún Orísun tẹlifíṣàn sẹ́ ti gbàdúrà fún HOD ẹ̀wọ̀ ilé ìlànà fi kí wa kú ilé kábọ̀ sórí ètò ètò wa Nations Cup Special Edition èyí tó Orísun tẹlifíṣàn tó gbé kalẹ̀ o fún ìgbàládùn gbogbo wa fún ìgbàládùn gbogbo àwọn ọmọ nàìjíríà fún ìgbàládùn gbogbo àwọn tó ń bẹ lókè òkun àtàwọn tó wà ní amúlégbè wa láti máa fi ṣayọ̀ láti máa fi ṣèdùnnú ìgbé gbogbo bóyá ń tẹ́lẹ̀ o ìyẹn lórílẹ̀‐èdè Egypt ká lè máa fún yín gbọ́ ká lè máa fún yín mọ̀ kẹ́ lè máa rí bó ṣe ń lọ bó ṣe ń rí bó ṣe ń jẹ́ náà káàkiri káàkiri the most valuable presenter náà lórúkọ tèmi ọlá ọlámilékan dáramọ́lá hod ẹ wo lónìí a máa fún yín dáadáa o ẹ wò lórí ètò ìmọ̀ lálejò òun máa gbàlejò mi wọlé ní kò pẹ́ kò pẹ́ ẹgbẹ́ àjọ máa pẹ̀ kẹ́lu àmọ́ jẹ́ níta ẹja yín sí o ẹ wo ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ́lẹ̀ o ee gẹ́nẹ́ trọ́ẹ̀ bọ̀dá yìí ó ti gbára bọ́ta ó ní à sẹ́ẹ̀rì àwọn owó kan wá o èèyàn ti kọ́ nff tọ́hún ti fún mi pàápàá o ẹ bá rántí nígbà tí bọ̀dá tó kọ́ àwọn ikọ̀ super eagles èèyàn lọ sí ìyẹn world cup ní russia twenty eighteen owó yìí ó wà ń bẹ́ ń pariwo igbe owó yìí oṣù mẹ́ta ẹ̀ mọ̀ ìfọ́nmi kódà ìyẹn tá a lọ sí orílẹ̀-èdè Egypt gangan gangan owó kan wá o tọ́hàn tẹ̀ tí fóun dáadáa àwọn àwọn àwọn ikọ̀ NFF wọ́n bọ́ta nígbà tí gẹ́nẹ́tírọ̀ tó máa sọ̀rọ̀ ó ní ẹ̀wò ẹ̀jẹ̀ ń jáìsì ó dà pẹ́ láàrin ikọ̀ NFF àti òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àwọn ìjọba ọ̀tọ̀ nìyẹn òun tó bá sì fẹ́ lẹ́mọ̀ sọ̀sọ́ báyìí òun ni mò ń sọ ẹ kúrò ń bẹ́ o ẹ gbẹ́nu kúrò ń bẹ̀ ẹ mọ̀ mọ́rùn-ún lọ sí ọ̀rọ̀ ìyẹn ti òṣèlú lórílẹ̀ nàìjíríà mọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá àwọn ikọ̀ ìyẹn ti nff wọ́n sàn ń jẹ bọ̀dá gẹ́nẹ́ troy ìyẹn ní owó owó a ti di ó ti di àpẹẹrẹ àpẹẹrẹ ti ń fojú hàn wípé wàhálà kan ṣẹlẹ̀ látàrí ọ̀wọ́ owó ìyẹn ní ikọ̀ ìyẹn ti nff ní ìyẹn ní glass house dáadáa gbọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ a máa mọ̀ a máa pẹ̀gẹ́lu bó ṣe máa ṣẹlẹ̀ bó ṣe máa rí bó náà ló ṣe rí lọ́dọ̀ tí yín o nígbà tó orílẹ̀-èdè nàìjíríà takojú àwọn ikọ̀ wa ìyẹn guinea takojú wọn ẹ ti rántí ẹ ní jẹta òde òní takojú wọn dáadáa ẹ pọ̀lọpọ̀ ló ní à ẹ wo bọ́ọ̀lù gbẹmí kẹ ló fi jókòó à àmọ́ fẹ́ràn rẹ ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ wo ó dùn mọ́ wọn nu àmọ́ gbogbo ẹ gbogbo ẹ ó ti wá di tàjábá o ìyẹn fún mikelobi látàrí pé ẹ wo bó ti ẹ̀yẹ kó jẹ́ pé ẹni tó jẹ́ pé òun náà ti ṣe dáadáa jù fún orílẹ̀ nàìjíríà èyí tó ti fara hàn ìyẹn appearance wọn tó yẹ pé ó yẹ kó ti pọ̀ dáadáa àmọ́ gẹnẹtírọ́ọ̀yè ó gbé bọ̀dá ìjókòó ó ní bọ̀dá ẹ wẹ wà lórí ìjókòó náà ẹ máa wo báwọn ọmọ kéékèèké bọ́ọ̀sì mọ̀ sí nígbà tí wọ́n fi Alex Iwobi tó fi rọ́pò bọ̀dá o nígbà tí wọ́n kojú kọ Guinea ọ̀pọ̀lọpọ̀ lórí à gẹnẹtírọ́ọ̀yè ó ṣe lè ó da o ọ̀pọ̀lọpọ̀ lórí à gẹnẹtírọ́ọ̀yè tó ń sẹ́ ó kú ni Mikelobi ó ti wá di àwọn èèyàn ti bọ́ta wọn jẹ̀ sí bọ́ta o igbó ṣeṣe o kí Mikelobi ee eh, kókó gbágágbọ́n rẹ̀ kó ní ẹ̀wò òun gbé Michael ń látàrí pé ibi náà mo mọ fi àdàgbà eré bọ́ọ̀lù díje sí ìyẹn tá bá kúrò ìyẹn ní orílẹ̀-èdè Egypt lẹ́yìn tá bá ṣe AFCON ilé ìtọ́wọ́lọ́wọ́ tá bá ṣe tán ẹgbẹ́ lọ́dọ̀ sí iná ṣe iná rò ìgbé Mikel Obi ó ṣe ṣe o kó ṣe kí ni kó ní gbàdágbọ́n rẹ̀ kó kúrò ní Super Eagles látàrí pé kò rí ojú rere ìyẹn ti Gene Troy kò rí mọ́ dáadáa àmọ́ Victor Osimhen Victor Osimhen àti Jamilu Collins àti Shehu Abdullahi orí báwọn ọmọ ìṣe orí o látàrí pé Osimhen fúnra rẹ̀ ó ti o ó ti kúrò nínú ìyẹn ìfarapa ráńpẹ́ tó ní bó ti ń ṣe dáadáa ó ti ń ta kébékébé ó ṣe ṣe o kókójú ikọ̀ Madagascar nígbà tá a máa kojú àwọn ikọ̀ yìí ní ìpele èyí tó parí ìyẹn ti group stage èyí tá a wà ó ṣe é ṣe náà o Abdullahi àti Jamilu Collins káwọn náà kọ́ darapọ̀ mọ́ wọn dáadáa ẹ̀yẹ ta ló sọ̀rọ̀ yìí o bọ̀dá agbẹnusọ fún ikọ̀ Super Eagles náà ní bọ̀dá tóyìn bí tóyìn àwọn ló bọ́ta o wọ́n pè mí wọ́n ní èso òdì ó ṣeé ṣe o